kí ni ṣẹ̀ríà sọ nípa kásòkò ah, ẹnìkan bẹ́ẹ̀ ah, ń bì jẹ́ ọmọ pé ìsìláàmù ọ̀gbà pé kásòkò. òkú báwo ńgbà tí èsì pa abímá òkú báwo ńgbà tí èsì pa ń ṣègbéyàwó ah, ẹ wo àwọn tí wọn ò lẹ́sìn tẹ́ máa ń pè ní free thinkers ọ̀kan nu wọn nàìjíríà ń bì ìyá rẹ̀ kú. ìgbà tí ìyá rẹ̀ wá kú àwọn èèyàn bá tún jókòó pé ìgbà wo la get together ìgbà wo náà lọ kó oúnjẹ wa ó ní tẹ́ ẹ bá pẹ́ kẹ́ tó túká òun pòfò yọ òun ó tún pàdánù owó kí lè ń sọ tí ó dùn lẹ́nu yín ohun ọ̀lẹ́sìn fa orí rẹ̀ sì tún á pé wọn ba lágbọn abẹ wọn bó tilẹ̀ jẹ́ pé kò pé tán kí á ní mùsùlùmí wá wá débi kí wọ́n máa sòkò wàláì tó bá pọ́ lọ́n lóníkẹ́ síbẹ̀ yìí náà rí gbogbo ńtọ́lọ̀ ní ká ṣe táì ṣe àmì ìtọ́lọ̀ ń bá ti ní kí wọ́n má ṣe wọ́n hàn agumani ọ̀pọ̀lọpọ̀ bàbá ebi lọ́pọ̀ àwọn kù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà àwọn ebi lọ́pọ̀ àwọn kù sọba ti wá kúta ìkúta àwọn ọmọ lóòkọ́ wa ṣe pàkọ́ náàrí náàrí wọ́n gbé sí lórí wọ́n làwọn ń sòkú ìyá àwọn ọmọ òfò ìyá tó yẹ kẹ́ ti ṣàánú kó tó bàbá tó yẹ kẹ́ ẹ ṣàánú kó ọ̀pọ̀lọpọ̀ bàbá ló fẹ́ jẹ wàrà kó tó kú kọ̀rẹ́ ni mo wà fún ọwọ́ akúta gbogbo ọmọ kọ̀ọ̀kan wá ń gbé màlúù wà tontori ọlọ́mọṣẹ́ wa lọ́mọ òfò fáwọn òbí wa ìjọ kẹta òkú ìjọ kẹjọ òkú ogójì ọjọ́ òkú àdádálẹ̀ ń gbogbo ẹ̀ àdádálẹ̀ ń gbogbo ẹ̀ kọ́dà àjò fatu àdúrà síbẹ̀ yẹn àdádálẹ̀ kọtọ lábẹ́ òfin Ọlọ́run ọba wa wọ́n ní ọtán o ẹni ká má sàdó àfọkù ẹ má sàdó àfọkù bá o nígbà tó ń sáà ń ṣe sọ̀látù jànáza sókù sàdó àlàǹtẹ̀ àbí pè tẹ Allahu akbar alakọkọ fatiha Allahu akbar kejì as-salatu fún anabi sallallahu alaihi wasallam Allahu akbar kẹta kí là ń ṣe àdó àlàǹtẹ̀ fún. lẹ́yìn náà ọlọ́ni walladhina ja'u min ba'dihim يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أو أنت مدل لي أو صحابة وما أنت أدوا كلهم فريجي وفريجي وأنت تسوى أدوا كلهم أبو دودو ما سيجيك أن نقص نصا وما يعوى أنه إسلام في وقت أدوا أمكالني أبي بكت في سيسيونا لولون في نصفه وما سأدوا bí ẹ ti ṣe ṣe náà lọ́lọ́run sọ fún wọn ṣàdùà yóò bá táwọn ọba ti pàṣẹ nǹkan lẹ̀ kó lọ rẹ́gẹ́dẹ́ àwọn tí mà fún àwọn ṣàdùà. aha ìgbà tó lọ́n sọ fún ọmọ pípọ́ ṣàdùà fún bìrẹ̀ kí ló sọ wa qur rabbi irhamhuma kama rabbayani saghira bàbá tán. lónìí yìí báyìí ọlọ́run lọ́mọ ìyàdó àtúntàlùkù wa ti ṣe fúnra rẹ̀ ǹjẹ́ arántí àwọn bàbá yàtọ̀ sọ́mọ tó níjọ́ kẹjọ ni ogójì ọjọ́ ni eh, remembrance ọdún kan ni ọdún kejì ni àwọn ọmọ òfò nìyẹn o torí pé nítorí gbà lérò ni pé lẹ́yìn ìjọ́ kẹta tó bá wọlọ́n kó ṣe fún bàbá òun lẹ́yìn ìjọ́ kẹjọ ìyà tó bá fẹ́ fi jẹ́ kó fi jẹ́ lẹ́yìn ogójì ọjọ́ ìyà tó bá tọ́ sí kó fi jẹ́ lẹ́yìn ọdún kan ìyà tó bá tọ́ sí kó fi jẹ́ àmọ́ máa rí lánàá náà waladin salihin yad'u lahu ọmọ rere tí máa ni pé gbogbo ọmọ dáa bíkọ́ ni ó nítorí pé eléyìí báyìí wọ́n fi tì sára àròyìn ọgbọ́dọ̀ jọ máa rere kí sì ní sọ̀yà jọ máa rere kọjá pé ntẹ̀lé tọ́lọ́ ntẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. kíní ọba ti tán ṣùgbọ́n àwọn àfààní òjò tán kọba ti tán bí gbàǹjo ni aṣọ àlòkù tí wọ́n máa kó wá láti ìlú òkèèrè àwọn èèyàn ọba ti yé wọ̀ ṣùgbọ́n àwọn ẹni tí ń rà ní òjò tán. sọ bẹ́ẹ̀ náà ni ìjọ́kẹjọ òkú Ah, kìnnìkan fìdáwò ah, kìnnìkan kìnnìkan wọ́n ti lè ní kìnnìkan dàláìlù kọba ti tán wàláì àwọn àfáà ti ń bá wọn ṣe ní ọjọ́ tán nígbà tó ń pè é tẹ ẹlẹ lọ wọ́n tún pẹ̀lú mí ò náà lóhùn ọlọ wọ́n tún pẹ̀lú mí ò náà lóhùn ọlọ ah kí ló ń sẹyìn àfáà yìí àbí kí ló ń sẹyìn ó ń dàkúdà yìí wàláì gbogbo yẹn ọba ti ẹnì kan tún padà wá bí kí wọn láàmú ẹsẹ fáwọn òkú wa ẹ ti ṣàlàyé fún wọn ṣé bàbá ti ṣe àjèrè wọn ni wọn ò tí ì ẹ kọ́ mọ́kíláàsì ló kọ́ bàbá ẹgbẹ́ kànga ló kọ́ bàbá ẹ wò ládàjọ ọmọ lọ bá bàbá tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹmbẹ tọ ẹnìkan lọ fẹjọ́ ẹnìkan sùn ó ní ọfẹjọ́ sùn ìyàwó rẹ̀ kí lọ fọkọ rẹ̀ o wọ́n ní kí ló ṣe ó ní ibi tí àwọn ti lọ síbi olókùú lónìí táwọn èèyàn ti ń jẹ àmàlà sípò sì sàn dé ìgbàwọ wọn ló ń bá kí wáàzí mọ́lẹ̀ pé oúnjẹ kí lẹ fẹ́ máa jẹ ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù ọlọ́ọ̀ni ó ní gbogbo àwọn ò lè jẹun mọ́ torí wáàzì rẹ̀ wọ́n ní àkọ́kọ́ ẹ̀tẹ́ tó ti wáàzì náà kí ló gbò náà lọ́bẹ̀ irọ́ lásán oúnjẹ irọ́ lásán ibọ́ pawó bò náà jẹ́ka ibọ́ pawó